adúpẹ́ fún ọlọ́ọ̀bà nìkọ́lá àtọ̀rọ̀ ìkẹ́ àtúndẹ̀ fún àníwá ìṣúná sọ̀rọ̀ àwọn ọ̀sánlá àríkún orí àjẹjẹtọ̀ rẹ̀ fún ọba nàbí àtàwọn ọ̀sánlá rẹ̀ àti gbogbo ẹ̀rọ àlọ́ọ̀lá nàbí sọ̀rọ̀ àwọn ọ̀sánlá. nítẹ̀síwájú àlàyé tá a bá lórí àdéhùn yóò tí ó túmọ̀ sí pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn yóò sí ìfowópamọ́ àti fún wa ní àwọn àkókò tó pọ̀ láti mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ẹ̀sìn ìjẹun ni ẹ̀sìn tí ò sí nira ń bẹ̀rẹ̀ ní taba tí ó nira ká mọ̀ pé àfọwọ́fà ọmọnìyàn tó náà lélẹ̀ yìí. pẹ̀lú ìwọ̀n náà ọba àdúgbòlá lálẹ́ tó ní àwọn ìdẹ̀kùn tó náà ọba àdúgbòlá ti kọ́ mùsùlùmí òdodo pàápàá jùlọ àwọn àdúgbò ànábì nípa ọ̀nà tí a ń sàfi máa túbá nígbà tí a bá ṣe ọlọ́ọ̀bà àdìsí ọ̀la. sábà lọ wo àwọn ìjọ tó ti kọjá lọ pàápàá jùlọ àwọn Bani Isra'il. ọlọ́ọ̀bà àdìsí ọ̀la ti kórè wá nínú Suratul Baqara ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìṣesí àwọn Bani Isra'il pẹ̀lú ànábì Musa àti gbogbo anábìtọ́lọ́ ọba àdìgbọ́lá ń sí wọn wọ́n jẹ́ àwọn ìjọ kan tó jẹ́ pé wọ́n á máa gbẹ́rù gbárí wọ́n á máa takò àwọn òjíṣẹ́ wọn wọ́n á máa gbógun ti àwọn òjíṣẹ́ wọn wọ́n á máa pa òjíṣẹ́ mi látara pé mú iṣẹ́ tí ò tẹ́ lọ́rùn wá tọ́lọ́ ọba àdìgbọ́lá bá sórí fún wọn wọ́n yìí máa wọlé wọn pépé kọ́mọ wá ti dẹ́kọ́ lọ́wọ́ ọba àdìgbọ́lá èyí tí wọ́n wà ní sán kọ́mọ ọba àdìgbọ́lá ọ̀nà ìkàtúmọ̀ so látara bẹ́ẹ̀ àwọn bàbá mi sọ yìí nígbà táwọn ti ọlọ́wọ́n bá àdékọ́lá tí wọ́n fẹ́ túbá ilé ẹ̀sẹ̀ tí wọ́n ṣẹ̀ òun náà ni pé anabi musa alayhi salam nígbà tó lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá àdékọ́lá láti lọ lè gba iṣẹ́ wá fún àwọn àlùmọ́ rẹ̀ anabi musa wá lọ gbogbo ọjọ́ nígbà táwọn anabi musa fi darí ó ti bá àwọn ìjọ rẹ̀ tí wọ́n ti ń fi eré balẹ̀ fún ògédèǹdè màlúù arákùnrin kan lọ àwọn ìjọ ànábì Musa tí wọ́n pè ní sáàmìrì òun ni ó kó ohun tí wàhálà yẹn látara pé olóhùn rí erípa kan nínú erípa ẹsẹ̀ màláìkà òun wá fi òpẹ bẹ olóhùn wá sí kúndé bù sí ògèdè ìgbé màlúù yìí màlúù èyí tó bá di pé màlúù bá ti kíni ẹ̀ ń fa aṣọ àdáwò fún wa màlúù bá ń dún so sáàtẹ̀lì wa sọ fún ẹ pé hada ilahukum wa ilahu Musa fanasi eléyìí lọ́ba ẹni ẹgbẹ́ ọmọ jọ́sìn fún kọ́dà òun náà lọ́ba anabi Musa náà ó kàn gbàgbé ní kọ́nà ti sọ fún yín tóbi lọ so látara pé kíní yẹn wá ń mí kíní yẹn ń dún so ọ̀pọ̀lọpọ̀ wọn wá sí kíní wọn wá tẹ̀lé wọn wá ń jọ́sìn fún ògbédèǹgbè màlúù yìí anabi Musa wá dé alayhi inú bí anabi musa débi pé ọmọ ya rẹ̀ harun tó fi sọ wọn pé máa mójútó wọn anabi musa gbà mú ẹ oníyà láti àkọsílẹ̀ ìyàtí wàlẹ́ àbírà àti yàtọ̀ gbọ́n anabi musa bínú débi pé ó sì gba ìrìn rẹ̀ fún papọ̀ márùn-ún balẹ̀ báyìí wọ́n á ṣe kẹ̀ pé a ní wọ́n fi sọ́lé lórí ìwé wa rí báyìí tó wá ní inni khashitu an taqula farraqta bayna bani isra'il ẹ̀rù ń bà mí ni kó má di pé òun lòun wá sí kíni òun lòun dá ìyapa alẹ̀ láàrin àbí òun tún wọn ká nípa àbíké tọ jẹ́ kí fóun jẹ́ kó dé kó wá yẹn gbé tọ. pàṣípàlẹ̀ ìwà ṣẹlẹ̀ tí gbogbo náà ti wá rí pé tọ àwọn ti ta ìdíjù àwọn ti àṣètò àwọn ti ṣẹlẹ̀ wọn balẹ̀ jọra àwọn àbí ànábì Musa ìgbé ọ̀nà wo làwọn gbà túbá lọ́dọ̀ náà balẹ̀ jọra wọn náà ní tọ́lọ̀ ti sọ fún wa nínú sọ́ọ̀tì ọlọ́run bàálẹ̀ pẹ̀lú àwọn àbúrò pé wọ́n ń kọ́lá musa lè kọ́ mi ìgbà tí ànábì musa tó sọ fáwọn ìjọ rẹ̀ pé yà kọ́ mi ẹ̀yin jọ mi ìnàkùn dọ̀là ń tún máa ń fún sàkùn ẹ ti sàbòsí fẹ́mi ara yín dájúdájú kò sí èméjì bẹ́ẹ̀ ẹ ti sàbòsí fẹ́mi ara yín títí ká ní kúmọ̀lẹ̀ ẹ̀jẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ti mú ògbénìgbè màlúù yìí tẹ mú lọ́lọ́run bàálẹ̀ látara di eléyìí ẹtúba lọ́sọ̀rọ̀ ọba tó dá yín ẹtúba ọ̀nà wọlé wa gba sẹ́bi tó wà sọ́dọ̀ lọ́wọ́ ọba tó dá yín kọ́kùtù àtúntà fún ẹ bá para yín tútù wá sẹ́bi túba nù ẹ má para yín ọ̀rọ̀ pọ̀ lórí ìmá para wọn yìí àwọn míì náà àwọn oníṣẹ́ fúnlẹ̀ wọ́n ní ìfẹnukò wà lọ́dọ̀ àwọn lọ́dọ̀ gbogbo onímọ̀ àtẹ̀sí ìpàlápàtà pé tọ́nà ọba àdìsọ́lá sọ́bẹ̀ òkè ló kọ́ńkálùkù máa para rẹ̀ pé ó náà máa kọ́ ẹ pé kó nǹkan kan mú àrẹ̀kọ́ wá pa ẹ̀ rárá sọ̀rọ̀ àwọn kan ní ọ̀nà tí wọ́n gbà para wọn náà ni pé àwọn tí wọn ò bá wọn jọ́sìn fún òòṣà yìí nínú àwọn tí wọ́n tẹ̀lé àdàbí musa lọ àwọn fọ́ọ̀tì tí wọ́n tẹ̀lé àdàbí musa lọ nígbà tí àdàbí musa fi lọ ìpè àwọn yìí òní wọn ní káwọn ṣẹ́kìnì káwọn pa wọn ìgbà tí wọ́n pa wọn débi kankan lọ́wọ́ ni ah, àwọn tó bá wọn. sọ àwọn mi sọ pé àwọn kankan fúnra wọn ní ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ àwọn tó ń ṣe kí ní ọlọ́wọ́ mú òkùnkùn kan wá ní so ilẹ̀ ìṣòro kò sí fúwa ìṣẹ̀lẹ̀ kò yíra mọ́ abánikọ́ máa para mu so títa sábà ló bẹ̀rẹ̀ pé ó hàn ní àyà pé ọlọ́wọ́ bá lè kí ọlọ́wọ́ alẹ́ nìkan sọ fún ẹ pé fọ́kùtù àǹfọ̀sàkùn ntẹ́sí rí ìdáríjì kó o ní gbèsè tẹ̀ ẹ̀sẹ̀ wọn kó o náà ní kíkì ní fọ́kùtù àǹfọ̀sàkùn àtúntẹ̀ máa para yín pàtàkì àlẹ́ ìkùn lọ́wọ́ wa ṣe àforíjì fún wa ó gba tuntun bá wọn. ó ní zalikum khairun lakum inda bari'ikum eléyìí òun lóore fún yín kò sọ́nà tí tẹ̀lé gbà tó lóore fún yín dẹ́bi túbá lọ́dọ̀ ọba tó lọ́dọ̀ ọba tó dá yín wàtàbà alaykum látara bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àlèkò láti fi ní ó gba tuntun bá yín innahu huwa tawwabur rahim ọlọ́ọ̀bà àlèkò aláwọ̀ ni máa ń gba ìpẹ́ ni ń gba tuntun bá tẹ̀ ọba tuntun bá rahim ó náà ní ọba tí máa ṣe kí ọba tí máa kẹ́yìn so eléyìí òun náà ni ọ̀nà tí àwọn bàbá sọ èyí tọ́lọ́ ọba àdìpọ̀ láti sáńkì àwọn gbẹ́gbẹ́ máa fi túbá gbàtàn tẹ̀lọ́ kí ni ẹsẹ̀ tí wọ́n ṣe ẹbọ náà ni wọ́n ṣe àbí wọ́n pa nǹkan pàpọ̀ mọ́lá ọba àdìpọ̀ lá so ẹbọ náà ni ìbẹ̀ lálùmọ́ ànábì náà jòlè olómi tí wọ́n ṣe àwọn ẹlẹ́bọ náà ànábì tọ́lọ́ ọba àdìpọ̀ lá ànábì sí nígbà tá ànábì rí ẹbọ ni wọ́n tún tẹ̀ tòtò jẹ́ pé ẹbọ òun sì ń wáyé lónìí lónìí kò sáwùjọ kátà àmàdé tí ò sẹbọ àmọ́ látara ìjẹra tọlọ ọba àríkẹlá wa ti fáìlì máa nábì tò táwọn bá fẹ́ túbá kò ní gbogbo ẹ tá a bá ṣe kódà kó jẹbọ Ọlọ́run ọba àríkẹlá òní ká máa para wa tẹgbẹ tọlọ ọba àríkẹlá bá ní ká máa para wa ni eléyìí lè jẹ sọ àbíjẹ nínú sọ fún wa ah, òun ní túbá láéláé kí a ah, ní wàá kó láyé ẹ ajá máa ṣe àyà máa bá a lọ báwọn bẹ́ẹ̀ ló ń ṣe máa bá a lọ Ọlọ́run ọba àríkẹlá ó ṣe ní òun náà ló fà á jẹ́ pé Sufyan ibn Uyayna rahimahullah nígbà tí ń sọ̀rọ̀ nípa àyà yìí nígbà tó ronú sí i ó ní àtàwùbá títúbá lọ́sọ̀dọ̀ ọlọ́wọ́ bá àdìgbọ́lá ni'matun min Allah ó ní ìdẹ̀ra látọ̀dọ̀ ọlọ́wọ́ àánú ní ìdẹ̀ra ni tọ́lọ̀ bá ń ta bá ti sẹ̀kọ̀ sí tútúbá ápàdé tó bí ọgbẹ́dà kí á mọ̀ sàgbé <laughs> yóò le gan tó ó ní ìtúbá ká pàtó àtọ́nà ọlọ́wọ́ bá àlekí ọlá yìí ní ìmọ̀tún min Allah ìdè alátọ̀dọ̀ ọlọ́wọ́ bá àlekí ọlá àná àmàbí ha aláhàdìrì ọmọ tó jẹ́ pé ọlọ́wọ́ bá àlekí ọlá ó mọ̀ mọ̀ sí ìdẹ̀ra wọn fún àlùmọ́ ànábì ní ìdẹ̀ra tuntun báyìí dúnà gáyìrì ha ní ẹlùmọ́ ní ìdí òsè fún àwọn ìjọ níbi tó kọjá yàtọ̀ sí onídùúdú bá àwọn bàní sọ̀rọ̀ yìí sábà tẹ lọ́rùn alùpàtì oní máa para wọn láti báyìí ni mo pa àwọn ni àbíká para wọn láti mọ para wọn so ọlọ́ọ̀bá àti sọ́lá wá sí ni ó wá sànù àlùmọ́ ànábì débi pé oníkàwọ́ máa para wa ọlọ́ọ̀bá àti sọ́lá ká máa túbà pọ̀ bí ẹsẹ̀ ìtọ́nà wa fẹ́ràn àlùmọ́ ànábì dé ó jẹ́ pé ọlọ́run ò fẹ́ ká kú ká kàn kú lẹ́sẹ̀ pẹ̀lú ẹlẹ́sẹ̀ ọba tẹ̀yàn ń kí ni wọ́n á pè yàn tiẹ̀ wá túbà ẹ̀rí pé ọba aláàánú ni ọba tí ò fẹ́ fi yà yẹn ni sọtaba tó wá ẹni tí ò wá túbà tó wá bá débi pé ọba lọ lè kú bẹ́ẹ̀ á rí tó nǹkan kan fúnra rẹ̀ òun náà ló fi lórí òun náà lórí yà lẹ̀ tó ṣe gbégbé ni tó lóun náà ló wù ú jẹ àwọn yà pọ̀ náà Al-Qur'an tí ọlọ́wọ́ bá dikọ̀ lá títí tí àwọn ọmọdé òdodo pé ká túbà ká má sùn àtìpéye nínú àwọn ẹ̀ṣẹ̀ tá à ń tẹ̀ ká wá fojú lọ sọ́dọ̀ ọlọ́wọ́ bá dikọ̀ lá gbogbo bẹ́ẹ̀ tó ń gbá tó ìwò tó bó bá ti wù ú pọ̀ tó bó bá ti wù ú wúwo tó bó bá ti wù ú lágbára tó ọlọ́ọ̀bà àdìsọ́lá ó ní kápá láti torí àwọn ẹ̀sìn jìn wá. ọlọ́ọ̀bà àdìsọ́lá sọ fún wa nínú sọ́ọ̀tù zumar nínú àwọn àyà títí tó wà lórí katuba àyà fifty three nínú sọ́ọ̀tù zumar ọlọ́ọ̀bà àdìsọ́lá ní qul ya ibadiya alladhina asrafu ala anfusihim. ó ní ìrànlọ́bí sọ pé mo pe ẹ̀yin ẹrú mi yàní ọlọ́ọ̀bà àlekọ́lá ní káná fi pe àwọn ẹrú ọlọ́ọ̀bà àlekọ́lá alladhina asrafu ala anfusihim àwọn tí wọ́n ti kíni àwọn tí wọ́n ti tayọ àlà lórí ẹ̀mí ara wọn wọ́n ti ṣe kọjá tọ́lọ̀ọ̀bà àlekọ́lá ní fún ṣe wọ́n ti balẹ̀ jẹ́ wọ́n ti bọ́ wọ́n tẹ̀sẹ̀ wọ́n ti dìná wọ́n pààyàn gbogbo eléyìí ti àbúrú níbẹ̀ lọ́wọ́ ẹ ànábì sọ fún wa pé láti ọ̀nà òun ní rahmatillah sọ fún wa pé ẹ má jà kàmùnà kò níbi àánú ọlọ́run èyí gbọ́dọ̀ tẹ lọ́wọ́ níbi tó kéwọn arúgbó a sọlọ́run ti lè fi ìjì rí báyìí sọlọ́run ti lè dá ìjì báyìí lẹ́sẹ̀ ló ti pọ̀ tó yìí èyí gbọ́dọ̀ tẹ lọ́wọ́ bó bá ti òkú pọ̀ tó kéwọn wá ronú débẹ̀ pé a ah, sọlọ́run sì ní kápá láti fi ìjì rí bẹ́sẹ̀ bẹ́sẹ̀ ìṣe pọ̀ yìí so ọlọ́run bá nípa lẹ́nu ilé àtẹ̀sínà tó ní rahmatillah ẹ má jẹ́ àkàn kó níbi ìkẹ́ ọlọ́run bá nípa lẹ́nu inna Allaha yaghfiru dhunuba jami'a onídàájú ọlọ́run bá nípa lẹ́nu yaghfiru dhunuba jami'a a máa forí jí forí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá yíyàn gbogbo bẹ́ẹ̀ tí wọ́n bá ti wọ́n pọ̀ tó ó ní ọlọ́run bá nípa lẹ́nu yóò forí rẹ̀ yíyàn innahu huwal lọ́wọ́ bá ọba aláforíjì ni ọba oníkẹ́ ni ọba tí máa kẹ́ ẹrú rẹ̀ ni. ọlọ́run àti kẹlẹ́ tó wá sọ fún wa síwájú nínú ayé àyè ó ní wà á ní ibú ila Allah wà á ní ibú ila rabbikum ẹsẹ̀ rí padà lọ́sọ́dọ̀ ọba yìí ẹ̀fà òun tẹ̀sí jì ẹsẹ̀ rí padà lọ́sọ́dọ̀ rẹ̀ wà á sì mú lẹ́wọ̀ kẹ́ ẹ ti sọ̀rẹ́ndà ẹ lọ sọ̀rẹ́ndà ara yín fún ọba àlejòlá ẹ ti pàbí sẹ́lẹ̀ fún min qabli an ya'tiyakumul 'adhabu thumma la tunsarun kótó di pé ìyàwó wa dé wá bá yín tẹ wá lẹ́yìn tí ó tẹ ẹ lẹ́yìn tí ó gbà yín kó níbi ìyá ọlọ́run bá dìgbò lá tí a bá dé ọlọ́run bá dìgbò lá fún gbélé yìí ezegele ibi ń pè wá. anabi sallallahu alaihi wasallam nínú hadith anabi anabi tó wá dé kó yé wa lẹ́yìn tọ́lọ̀ ti sọ yìí ipe mo bẹ́sẹ̀ bá ti wò pọ̀ tó ọlọ́run bá dìgbò lá ó ní kápá láti forí ẹsẹ̀ wa jìn wá tí ẹsẹ̀ yóò ti ní ṣe kí ni yẹ́sẹ̀ ò ní kú kankan bẹ́ẹ̀. anabi sallallahu alaihi wasallam anabi wa sọ̀rọ̀ ó sọ tán arákùnrin kan nínú àwọn tó ti kọjá lọ. hadith dáa sọ yìí nínú àwọn tó ti kọjá lọ hadith náà wà ní sọ yìí Bukhari wà ní sọ yìí Muslim. arákùnrin yìí ẹlẹ́sẹ̀ ni kò sí wẹ́sẹ̀ tí o fẹ́ sí lọ́wọ́ rẹ̀ àwọn tó lágbára náà ẹ̀sẹ̀ tí ń lọ́wọ́ rẹ̀ ni pé a máa pa yẹn. arákùnrin yìí á máa pààyàn ó sì ti pààyàn débi pé kíni ó ti pààyàn ninety nine nígbà tó ká ní méjì méjì mẹ́ta ó ti pààyàn ní tó tó ninety nine ìgbà tó wá pààyàn ní tó tó ninety nine yìí ó wá fẹ́ túbá àmọ́ tí ó túbá ó nípa pé ta lẹni tó ní pé ọ̀rọ̀ ọ̀rọ̀ yóò wá sàlàyé fún un pé tọ ọ̀nà wo lòun gbà tó wọn fi túbá fàdúlà àlà rọhìn wọn ti tọ́ka rẹ̀ sí ọ̀dọ̀ rọhìn ni yàrá ẹni tó jẹ́ pé kíni tó jẹ́ pé ábìlì ni olùsìnlọ́run àwọn yẹn sáré pé ah ẹni tó máa ń sin lọ́wọ́ ni ẹni tó ń bẹ̀rù ọlọ́wọ́ ni wọ́n máa ń jọ́sìn fọlọ́run gbogbo gbà wọ́n á ní ah ọ̀dà pé ọ̀dọ̀ ẹ̀ lè yí ẹni táwọn mọ̀ ni. gbàtọ́ wa dọ́dọ̀ ẹni tá à sọ yìí ó wá sọ fún un pé òun ti pa ẹ̀mí èèyàn ninety nine lòún ti pa o fahal lahu min tawba ǹjẹ́ òun lè rí túbá sọ́lọ̀ ń tiẹ̀ lè dárí jẹun pẹ̀lú gbogbo tóun ti ṣe yìí wa qala la ẹni tó lè báyìí ó ti tìǹà máa nu qala la ó lòun lè rí túbá o ó pa yẹn ninety nine ọlọ́run ní dárí jẹun ẹ̀ rí i pé ìtara ló múrò ẹni báwọn ìtara pé é ẹ̀mí ninety nine ọ̀rọ̀ eléyìí náà máa ń sẹ̀ láwùjọ tẹ́lẹ̀ mi náà máa ń sí bọ́ọ̀rọ̀ báwọn sọ pé à ọlọ́run lè fi ju irú àwọn eléyìí láíláí èyí gbọ́dọ̀ máa ń sọ báwọn ọ̀rọ̀ ọlọ́run bá lè jọlá àánú rẹ̀ ó fẹ́ ìdẹ̀ra rẹ̀ ó sì tàn káàkiri gbogbo orúkọ báwọn. nígbà tí àfọ olùjọsìn yìí nígbà tó sọ fún pé náà ò lè rí ìkẹ́ ọlọ́run ò lè rákòó méjì látọ̀dọ̀ ọlọ́run kí ni nǹkan tó ṣe fàkọsálà mo ti pàwọn náà nù bàtà malabi yìí mẹ́à kọ́ abẹ́kọ́ bọ́ọ̀lù ṣègbètò nígbà tí kò ti sáfù oríjì yẹ máa ṣe tí mo máa ṣe lọ lánàá mo ti tún pa àfa yìí nù tó màtá àlà àlà àlè àrùn mo tún wá bèrè pé tó ẹ̀dá kan ta ló tún jẹ́ onímọ̀ lórílẹ̀ sàgbẹ́ ń dápẹ́ lónímọ̀ jù níjì ó ti pa nígbà tí mo ní òní lámọ̀ oríjì ó tún wá béèrè pé takúnlẹ̀ tó tún tẹ tó máa tó tún nílẹ̀ tó tún ní bájú lórílẹ̀ fọdúnlá alárọ́jù ní àlè wọ́n tẹ̀ tó wá tọ́ka ẹ̀rọ sọ́dọ̀ ẹnìkan tó jẹ́ pé àlè lòun onímọ̀ lòun ìyàtọ̀ wà láàrin alim àti abid so abid nínú ọ̀dọ̀ tiwa nínú àlùmọ́ ànábi sallallahu alayhi wa sallam lọ́dọ̀ àwọn yahudi àwọn alùpùpù àwọn máa ń pè ní rahib rahib ẹni tó ní mi tó máa ń jọ́sìn fọlọ́n tó bẹ̀rù ọlọ́run ó lè má ní mà ètò ìbára nìta àmọ́ níbẹ̀rù ọlọ́run ti ń jọ́sìn fọlọ́n dáadáa irú àwọn eléyìí ní sí wọn ò ní mà nípa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n bá bí wọ́n yẹ káfíń bá àwọn òṣèlú kínní àwọn ọmọ pa rẹ̀ ni irú ẹni nígbà tí wọ́n bí ní sí nígbà tí ọmọ pa rẹ̀ òun fi bóun ṣe bẹ̀rù ọlọ́run ẹ̀ òun fi bí àwọn ẹ̀mí tó pa mo fi lágbára tó lòun fi ṣèdájọ́ àmọ́ ọlọ́run ti pa ẹ̀mí ọgọ́rùn wàhálà wo ni ta ọba jẹ́ tutuba ń bẹ fóun ẹni tọ́lọ́ ọba àlejò ọlọ́run bá na àwọn tó ń bá tutuba tó kọ́lẹ̀ náà yíyan wá fún létí mi bẹ́ẹ̀ ọlọ́run bá tutuba rẹ̀ tí ò ní gbà wá fún létí ni ó ní náà wà má yẹ bẹ́yìn náà bẹ́yìn náà ta ọba ó ní talẹ́ tó kọ́ díọ̀ tí ò ní jẹ́ rẹ̀ ó wá ní àǹkọ́rì ìlà àrùkè kẹ́dà wà kẹ́dà ó ní máa lòlú báyìí báyìí báyìí ó wá ju ìlú kan fún un fa inna biha unasa ya'buduna Allah ta'ala àwọn kan bẹ nílùú ó jẹ́ pé àwọn máa jọ́sìn fọlọ́run àwọn sáà bẹ̀rù ọlọ́run àwọn ni wọ́n pọ̀ nínú tí ń sọ fún ọ yìí fa abdullahi ma'ahum wọn náà máa bá wọn sin lọ́hùn máa lọ bẹ́ẹ̀ wọ́n máa sin lọ́hùn wàlá tẹ̀lé jẹ́ ìlà àbí má ilẹ̀ ìlú bú nílù rẹ̀ tó má padà sí ìlú ma ó gbà tó bá ti wàá ju ìlú ìwà ẹ̀sẹ̀ tó ń wù kí kéèyàn wà ní ìlú kan tó corrupt ẹ àbí kéèyàn wà pẹ̀lú àwọn kan ládùúgbò kan tó jẹ́ pé àwọn oníbàjẹ́ ni àbí kéèyàn láwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ oníranù ni tó lókun ìgbà téèyàn bá ti wà pẹ̀lú wọn kò sí nǹkan yóò máa ti kíni ló tún máa wá sí àlọ́kàn àmọ́ téèyàn bá ti kó bẹ́ẹ̀ tó lọ sí àní àwọn tó bẹ̀rù ọlọ́run àní àwọn tó ń sin náà ọba àdìjọ́lá tó eléyìí yóò ràn lọ́wọ́ láti fi kóso kí kó lè túbá. àbá onímọ̀ wa sọ fún pé kó máa ti lọ́ọ̀ pẹ̀lú wa kó sì máa padà sílùú rẹ̀ má kọ̀ǹtọ́ra kó sì wá di kó bẹ̀rẹ̀ sí lọ́nu títí kó sì wá dé ìdajì ọ̀nà nígbà tí ó dé ìdajì ọ̀nà àtàhùn máa ìkúba ìkúba dé wá bá àtàhùn máa ìkú dé bá nígbà tí ó fi dé ìdajì ojú ọ̀nà. فاختصمت فيه ملائكة الرحمة وملائكة العذاب ó ti di pé màláìka ìkẹ́ àti màláìka ìyà màláìka tó máa ń rìsíìbù àwọn tó bá jẹ́ ní rí tó wà lùjẹ́ náà àti màláìka tó máa ń rìsíìbù àwọn tó bá jẹ́ ní ibú tó wọ̀ tí wọ́n fẹ́ ṣe kíni eléyìí fẹ́ gbé e eléyìí náà fẹ́ gbé e fàkàlà màláìka tó rahma màláìka tó jẹ́ màláìka kẹ́yì wọ́n sọ pé já ata ìbán mọ́kùdìlán bí qalbihi ila Allah ta'ala jẹ́ máa gbé e lọ já ata ìbán ó ti wálé ní tó fẹ́ túbá sọ́dọ̀ ọlọ́wọ́ bá àlekíọ́lá mọ́kùdìlán ila وقالت ملائكة العذاب ملائكة يا أني رأوا أني إنه لم يعمل خيرا قط قلت هذا كريم dáadáa olówó àlọ́wọ́ rẹ̀ tó wà torí ẹ̀ tó máa gbé lọ òní dáadáa kankan tó ṣe fa àtàwọn malakun fi sọ̀rọ̀ sí àdàmì bí màláìka mi ọlọ́run tó wá ná màláìka mi sí wọn ó wá wá ní àwọ̀ èèyàn ó wá ní àwọ̀ màdàbí àdàm wàjá àlóhùn bẹ́yìn náà hùn àyè hàkàmán ọba ní kó dájọ́ láàrin ara wọn sọ wọn náà ẹ bá wa dáa ẹni ẹ wọ̀rọ̀ yìí ẹni yóò ṣe dáadáa kankan rí ó pa èèyàn ọ̀ndẹ́ẹ̀dì ẹ ọ wá kú nísì wọ́n wá ní wọn ni kó máa gbé lọ wọ́n wá ní ní òótọ́ ọ̀pá èèyàn lọ àbúrò yìí onúkúwàdá ó ti túbá ó ti kú níbi ìlú ẹ̀sẹ̀ ṣe ó ti túbá nígbà wọn arúgbó fún màláìka ìtàn màláìka wa sọ fún wa pé wàkọ́ ọ̀la kí ma bayna al-ardayn ó ní ẹ̀wọ̀n ẹtí ń bẹ láàrin ilẹ̀ méjèèjì láti ibi tó ti dé yìí tó ti kú yìí ẹ̀wọ̀n adébi títí ń bọ̀ kẹwàá àwọn adébi tí ń lọ ẹ take measurement tẹ́lá take measurement yìí ó ní fàyídà àyíyáṣẹ́jì máa ká mẹ́ta àgbà àwọ̀dàwọ̀ ibi tó bá súnmọ́ ní méjèèjì ẹni ni ó máa gbé lọ bí tó bá ti súnmọ́ tó wáyé pé gbàtẹ́ bá wà nísì wáyé pé bìtí ti ń bọ̀ ló close màláìka ìyá ni mo gbé lọ wáyé pé bìtí ń lọ ló close màláìka ìkẹ́ òun ni mo gbé lọ. فوجدوه أدنى إلى الأرض التي أراد bó ṣe di pé wọ́n wọn ilẹ̀ yìí tán wọ́n bá ti gíní wọ́n bá rí i pé ó súnmọ́ ìlú tí màláìka aláàánú súnmọ́ ibi tí ń lọ àwọn àgbẹ̀ màláìkàlà inú rẹ̀ wáyà mí ó ní bàtàna ilà kọ́ríyà ti sọ àlẹ́ àti afrop ti ṣe pé ó súnmọ́ ìlú tí ń lọ yẹn èdè ṣíbùrù ìkàkókà báyìí òun náà ló ti ju ìdí ní bọ̀lọ̀ tó látara bẹ́ẹ̀ ọjọ́ ìlànà àgbèrà wọ́n ti ṣe ní wọ́n ti dà á pọ̀ mọ́ wọn lọ́nà bá lọ inú rẹ̀ wáyà mí ọlọ́wọ́ ọlọ́ọ̀bà àdìsọ́lá ló ránṣẹ́ sí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run pàṣẹ fúnlẹ̀ ilà hábìbí àǹtàbà àjù ibi títí ń bọ̀ ọlọ́ọ̀bà àdìsọ́lá pàṣẹ fún bóyá sùmẹ́yìn ọlọ́run pàṣẹ fúnlẹ̀ kókó jìnnà kó jìnnà sẹ́yìn so wà ilà hábìbí àǹtàkọ̀rọ̀ mi ọlọ́run wá pàṣẹ fún ilẹ̀ ibi títí lọ pé ìwọ súnmá tọ́lọ́ọ̀bà àdìsọ́lá ló ránṣẹ́ sí ilẹ̀ tọ́lọ̀ ọba àlejò láti òní ṣe kíni tí ò lè dá ayé ẹ̀sìn òun nìyà tó eléyìí nínú àánú tọ́lọ̀ ọba àlejò láti fáwọn àlejò ànábì abàní sọ̀rọ̀ yìí kẹ́gbà ti sọ fún wa àwọn ọlọ́ọ̀bà àlejò láti máa ṣe kíni amání káwọn ò para wọn ó para wọn olóòmọ jẹ túbà fún wa yóò máa jẹ túbà pípé wọn túbà fún mi lẹ́yìn anábìsọ̀ wà fún wa nínú wọn àbí ti fi ọlọ́wọ́ bá nìkan lá nínú rẹ̀ ti máa ń dùn tó téèyàn bá dú téèyàn bá lọ túbá sọ́dọ̀ ọlọ́wọ́ bá nìkan lá. bẹ́ẹ̀ bá sẹ́ lọ́wọ́ bá nìkan lá tó wá túbá anábì ní inú ọlọ́run tó máa ń dùn ni inú rẹ̀ á máa dùn pé á ẹrú mi tẹ̀ mí ó yìí wá sí mi ó tún wá túbá anábì sọ fún wa nínú hadithu ah, Anas bin Malik radiyallahu anhu tó wà ní sọ̀rọ̀ anabi ni lallahu amrahu bi tawbati abdihi min ahadikum anabi ni ọlọ́run máa ń dunú gan títú bẹ́ẹ̀ wú rẹ̀ ju ẹnì kọ̀ọ̀kan yín lọ sáfọ̀tọ̀ alábàáyé yìí wọ́pọ̀n àdọ́gba wù sí àbípadà nígbà tí ẹrú rẹ̀ tí ẹrú náà tó bá ríra kómi rẹ̀ nígbà tó ti sọnù tí ò rí má làkúmi tó sọnù sí dẹ́sát ẹ́ nínú ìwáyà mi ó ní ẹni tí oúnjẹ rẹ̀ ẹ ràkúnmí oúnjẹ rẹ bẹ lórí oṣù oúnjẹ rẹ má ra ràkúnmí omi tí o mu wà bẹ tó bá ní kó ń sùn kò bá yẹ ràkúnmí wá ẹ tó wà ní desert orí tí ó jẹ orí tí ó mu ràkúnmí ti lọ inú rẹ wá ń bàjẹ́ nígbà tí ó yá ó bá sùn ó jí báyìí dé ó bá bá ràkúnmí rẹ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́ọ̀ba àlẹ́bìnrin bínú ló ṣe dùn tó ẹ ẹ obìnrin ló ṣe dùn tó àlẹ́bìnrin bínú ọlọ́ọ̀ba àlẹ́kọ̀ọ́ ló dùn báwọn nígbà tí yẹn bá lọ túbá tí bá túbá fún ìdí ẹsẹ̀ rẹ̀ tó lábàá pé ọlọ́run bá lè sọ láti fi bí ẹ̀fọ́ a bá a sì máa túbá anábì náà tó wá sàlàyé rẹ̀ fún wa nípa tiẹ́wẹ́ kílẹ̀ àwọn ọmọdé ẹ̀fọ́ tó wà fún túbá tá a bá fẹ́ túbá kò níbi ẹ̀ṣẹ̀ ẹ̀ ẹ̀ túbá làwọn ọlọ́run túbá kò níbi ẹ̀ṣẹ̀ yìí wọ́n jẹ́ ẹ̀fọ́ mẹ́ta níbẹ̀ fún ẹ̀ṣẹ̀ tó bá wà láàrin wa àtọ́lọ́ ẹ̀ṣẹ̀ tá a mọ̀ pa gbogbo àwọn ètò tààrà mọ̀ pé láàrin ìyàtọ̀ lọ́n ló wà kí èsì pé ó ní ẹ̀tọ́ ọmọ ènìyàn nú ó ní májèmú mẹ́ta májèmú alákọ̀ọ́kọ́ òun náà ni al-iqla'u 'an al-ma'siyah òun náà ni kéèyàn síwọ́ kó bí ẹsẹ̀ wọn ẹsẹ̀ tó fẹ́ túbá kó bẹ́ẹ̀ kó ṣe kíni kó kó bẹ́ẹ̀ ó kọ̀ọ̀kan fi náà kì í ṣe pé bí tó ti ń ṣe lọ́wọ́ ẹ eh, ó mà ó ń ṣe ẹsẹ̀ ọlọ́run ti ní ah, sì ń bá a lọ tó ó gbọ́dọ̀ kọ́kọ́ kù níbi ẹsẹ̀ ọ̀nà májẹ̀mú alákọ̀ọ́kọ́ nù májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì anádàmú aláàfẹ́ ẹ̀lẹ́ ha kó o tún wá máa kábàámà lórí ni o ti wá lò ní mùtí o tún wá ma kábàámà lórí ìtòtì mùtí wájú ọ̀sẹ̀ sì náà ni o wá lò ní ó tún wá máa kábàámọ̀ lórí ìtòsí síwájú ó ṣe bí díà ni kò sàdádálẹ̀ nínú ẹ̀sìn ó wà máa ṣe kí ni a ah, ò ní ṣe mọ́ lóòótọ́ àmọ́ ṣe ni ó máa wá kábàámọ̀ pé a ah, àyìnbó ló sì jẹ́ ṣe ògbé ni mo ṣe kọjá o ẹ̀ ó máa kábàámọ̀ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú májẹ̀mú òun náà ni pé àyà àzìmá aláyàhúdà ilẹ̀ ìhà àbàdàn kó tún ti wá ní kó tún wá kó tún ti di ọkàn rẹ kó ti dààmú rẹ lọ́kàn rẹ pé òun ní padà síbẹ̀ mọ́ láéláé tí mọ́jà mú mẹ́tẹ̀ẹ̀ta yóò bá pé níbi ẹ̀ṣẹ̀ tó wà láàrin àtọ́lọ́wọ́ bá lójú ọlá èyàn túbà wò ó kálukú ló yẹra ẹ̀ òbí tó ń túbà nìsín ṣé ìdó ń túbà lọ́wọ́ tó túbà òkú padà síbẹ̀ lọ́la ẹ̀ nígbà tó ṣe tò níta ó túbà oṣù kábàámà lóòótọ́ àmọ́ wò pé òṣù ọ̀pọ̀ ní padà síbẹ̀ lọ́la àwòṣe ọmọ ti padà bẹ́ẹ̀ lẹ́tírìkì níbi ẹ̀sẹ̀ tó ṣe yìí so eléyìí ọlọ́ọ̀bá lè sọ lóòní gba tútù báyìí tó lo túbà wọn nítorí pé májẹ̀mú ò pé ń bẹ́ẹ̀ sòtú láti pé májẹ̀mú bẹ́ẹ̀ tẹ̀ta yóò pé níbi ẹ̀sẹ̀ bá tẹ̀ lọ́hùn. ẹ̀rí tó bá wá jẹ́ pé èèyàn wá sẹ̀ ń kọ́ àbólẹ̀kọ́ sinamá ẹ gbogbo àwọn aburú tẹ̀ ẹ mọ̀ pé láàrin àtìyàn ló wà ó wá sí gbogbo àwọn aburú yìí ǹjẹ́ mẹ́jẹ̀mú mẹ́tẹ̀ẹ̀ta tá a kàkà lẹ̀ jọ́nà láéláé kọ̀ọ̀rán ó kú mẹ́jẹ̀mú ẹ̀yẹ kan títí tìtúbà rẹ̀ ó sì gbà lọ́dọ̀ lọ́wọ́ balẹ̀ gbọ́lá wọ́n àti onáwó lówó lọ́nà àìtọ́ ó wá kábàámà lórí ẹ̀ òtún ní débẹ̀ má òní mo má òsì láti sọ́kàn pé òsùn padà sí ẹ̀wọ̀n láéláé kò sí wàá sàn kí ni mọ́jẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́ni ẹ́ mọ́jẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́ni òun náà ní pé kí ni òun náà ní kó dá ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà ẹ̀tí bá mi alìbùrọ̀rù ẹ́ àbí alìbàrọ̀ àtú lè sọ níbi ha tó kó o ṣe kí ni kó o bọ́ pápọ́sẹ̀ kó o lọ́dọ̀ ẹni tó ní ìwọ̀ yẹn ẹni tó lẹ̀ tọ́hún pẹ̀lú kíni pẹ̀lú kó lọ lè dá àkàrẹ̀ padà fún àbí kó lọ lè dìklẹ́ àfún bí a dákun tó ṣe nǹkan báyìí báyìí dárí jù ní owó tí wọ́n wájú ní ìlú náà wò ó ti wá mi àmọ́ mo ti náà dákun ọmọ bínú ẹ ò gbélé ìlú báyìí o ti bọ́lá o ti kóla rẹ̀ ní ìdè ẹ o ṣe kíni ẹ o ṣe jàmbá fún ẹ lọ lè sọ gbogbo àwọn olùsè fún ọmọ ah, bínú ó tó dé jọ́ èkó tó bá ti jẹ́ òkúta lè fi ama yóò gbà kọ́dà bí yóò bá ma ẹ̀ nígbà tó fi wà láyé kò ma àwọn tó bá ti jẹ́ òkúta lè fi ama ọlọ́run jò ma yóò ma kíkúlà tó tara ayé torí pé àsìkò yẹn òun náà ti wà ní àsìkò tó le gan tó náà níbi ládàá ọlọ́run bá lè fi ló gbogbo ṣé yẹn tó kálukú yóò fi hàn ẹni tó sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹni tó lẹ̀ ẹtọ dẹjẹ rẹ lẹ gbogbo àwọn aburú yìí wọn ká lóko lójú ju tí wàá gbẹ sàn àìsàn àjọ gbẹdà gbẹdà rẹ tí o bá ti sima jẹmẹlẹ kẹrin bẹ tí o bá ti yanjú rẹ fún láyé tí wàá jọ gbẹdà gbẹdà rẹ yóò ti sẹni yóò gbẹ sàn rẹ o. tó eléyìí òun làwọn máa jẹ fún mẹrẹ yẹn ó jẹ pé túláàsì agbọdọ níbi níbi tútúbà táwọn fẹẹ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá lè sọdá tí omi jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́ọ̀bà àlejòlá ẹ̀wá tí bá tọ́lọ̀ ọba àlejòlá ní kí àlùmọ́ àtàlẹ́ ìfọ̀gbà wà lọ́sọ́lá tó ní ká máa túbà yìí ọlọ́ọ̀bà àlejòlá fi àlàméjì sí ó fa àlàméjì sí kì í ṣe pé túbà wọn náà gbogbo àná wà ní ó ní àwọn àgbà kan jẹ́ pé ọlọ́run ní gba túbà lọ́wọ́ ní ṣe yẹn bá túbà tí gbogbo májẹ̀mú yẹn ó pé síbẹ̀ ọlọ́run ní ìgbà méjì náà ni ìgbà alákọ̀ọ́kọ́ òun náà nígbà tó ń bá ti yọ ẹni tuntun wọ̀. Ànábì sallallahu alaihi wasallam ní man kana qabla an tadlu ash-shamsu min maghribiha taba Allahu alayhi nínú hadithi Abu Hurairah tó wà nínú Sahih Muslim. Ànábì lẹ́nu tó bá túbá síwájú kóòrò tó yọ níbi títí wọ̀ taba Allahu alayhi ọlọ́wọ́ bá lè pẹ̀lú pàtó tó bá Ó túmọ̀ pé tóun bá ti yọ bẹ́ẹ̀ bá túbá lásìkò tá à ń sọ yẹn ọlọ́run ní gbà náà alákọ̀ọ́kọ́ náà eléyìí oṣù ní ṣẹlẹ̀ àgbàtà yìí bá fẹ́ parí nítorí pé òdodo ti hàn náà ẹ wo tí wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ tó ń fi èméjì pé yóò ṣẹlẹ̀ ní àbíyèmí ṣẹlẹ̀ ní ẹ òun yọ ẹlòmíì ẹlòmíì sọ pé ẹlòmíì dá òkè ẹ̀ gbàtà náà ní inú àwọn àpẹẹrẹ káàdùn bárìkì amòde tó òun yọ ti wọ ẹlòmíì wọ òkè kò pọ́sibù yóò gbé sáyẹ́ǹsì wọ kò pọ́sibù sáyẹ́ǹsì gbọ́dọ̀ wọn ti wá yọ níbi tí títí ń wọ̀ tó ìlú ẹni báwọn nígbà tó ń wá yọ títí ń wọ̀ ó ti wá rí pé ẹ́ ó ti wá rí pé sàyẹ́tìrì kálẹ̀ ẹ́ ó ti wá láìsí báyìí tó ìwé lè mú ti wá ní ọ̀gá ọmọ túbá ọlọ́run nígbà mi ọ̀rọ̀ rẹ̀ ti ká ó ti parí báwọn ọlọ́ọ̀bá nìkan láti pa fáìlì tútùbá ó ti parí ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ìgbẹ́lẹ́ẹ̀kejì abu abdulrahman abdullahi ibn umar ibn al-khattab radiyallahu anhuma abdullahi ibn umar ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé inna allaha inna allaha azza wa jalla yaqbalu tawbata al-abdi ma lam yughargir ó ní allah subhanahu wa ta'ala yóò gba tuba lọ́wọ́ ẹrú tẹrù bá tuba ma lam yughargir tí ìbá ti pé ní pọ̀ kàkú lọ́wọ́ tí ìbá ti pé ẹ̀mí ti ń segin ni ẹ̀mí ti ń já ń sọ́gù lọ́wọ́ pẹ̀lú pé fẹ́mi ẹ̀mí ti fẹ́ jáde tó tí ìbá ti dé sátáìmù yẹn ní ẹ̀bá túbá ọlọ́run bá lè fẹ́ lọ́gbà àmọ́ tó bá ti di àsìkò gárgárà tẹ́mi ti ń segin ni tẹ́mi ti ń lókè ti ń lọlẹ̀ báyìí o túbá tí ìbá túbá gbà yẹn ọlọ́run bá lè fẹ́ lọ́wọ́ nígbà mọ́ tó àwọn àyè méjèèjì yẹn òun náà ni kò wá sẹ́ni òsèǹ tó mọ̀ pé wọ́n wà láyé títí yóò fi gbàtà yìí bá fẹ́ parẹ́ ni òsèǹ tó mọ̀ gbàtà kò dé tí ìfìyà sọ pé àkọ́ ah, bá ti kú jọ́ mélòó kan màá túbá ẹ̀jẹ̀ bá wọn nìyí tó ẹlòmíràn mọ̀ wò pé àwa ti yọ̀ǹg àdúrà àgbàlagbà ti ń bẹ́ẹ̀ lẹ̀ ẹni máa ń rò kóhun ti yọ̀ǹg àgbàlagbà ń bẹ́ẹ̀ lẹ̀ ó túmọ̀ nínú nínú sàárè àìmọye àwọn tí ò tó wọn ti kọjá síwájú ọlọ́run bá àdìjọ́lá àìmọye àwọn tó jẹ́ pé wọ́n jọ bí wọn ni wọ́n jọ ṣe kékeré ni ọlọ́run bá àdìjọ́lá ti mú wa lọ sọ́dọ̀ so eléyìí òun náà ló fà tó jẹ́ pé egbodò máa ṣe kíni kó máa dájọ́ túbá tí a tó bá di bàbá yìí ní wàá túbá àbí tí n bá ti tó iye ọmọdún báyìí ní wàá túbá àbí tí n bá ti kó nǹkan báyìí jọ ní wàá túbá ẹlòmíràn náà máa pé tóun ṣe ò dáa ẹ̀yìn kí àwọn tí n bá ti mo fẹ́ kọ́lé náà tí n bá ti kọ́lé ní wàá padà á tó gbẹ́lẹ̀ oúnjẹ alè wá ní tó bá kọ́lé tán tó ra mọ́tò tán ó sì wá polè wúlẹ̀ ẹ̀dí bá mi ẹ̀ ń ṣe sábú ń ṣe jálàbí wá ní tó bá ti kọ́lé ní bá ti bá ti à bá ti yí bá ti yí ti sáré ti báyìí ẹ̀ ó sì wá sí kíni ó sì wá tó bá tó lọ́wọ́ bá àlejò ọ̀la àbó ń ṣe yahoo yahoo wá ní ah, bá tẹ̀ sí wá mílíọ̀n dọ́là báyìí ní ti tó àtúbà ní wà lọ dá bísíǹnẹ̀sì èèyàn ṣe kíni èèyàn ńlá yàtọ̀ lọ́wọ́ ọba àdìgbò lánàá lóògùn bàtí yẹn bá ti mọ̀ pé bàtí yẹn ṣe nǹkan tí ó da èèyàn máa ń tún bá kú bẹ́ẹ̀ dágbà sí tí bá kú tó bá kò sí kò sí ọ̀nà àbáyọ má kò sí ọlọ́wọ́ bá lọ́wọ́ má náà ni ọlọ́wọ́ láti sọ fún wa nínú ẹ tẹ̀lé àwọn tó dáa nínú àwọn kata àfọkàlẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run bá àdìjọ́lá min qabli ayé àti àkómúlẹ̀ àdáàrú bá tà síwájú kí yẹ̀wò tó gbé bá yín lógìkì síwájú kí yẹ̀wò tó wọ́n kí yẹ̀wò wá bá yín lógìkì wà á ń tún láti ṣòro ẹ̀sì ní kura mi. ẹ ikú kan wọlé wọ́ọ́rọ́ báyìí lógìkì yóò sì mìíràn kọ́dà kó lọ́lọ́dẹ kó àbí kó máa tó di àsìkò tó jẹ́ pé ẹ̀mí ẹ̀mí ọmọ wa sọ pé yà á sọ̀rọ̀ta ó mà sí fún mi o ó mà sí o àlàáfà fàrọ́tù ti jẹ́ mi la wà yín kó ń tu lámìnà sàkiri kó máa máa kábàámà pé a ah, ó mà ti kíni ó mà ti sàṣe ètò ẹ òun ti sàṣe ètò tó yẹ kóun ṣe tọ́lá wà lẹ́kẹ́ ọlápá òun láti kóun ṣe òun ò ṣe ẹ wà kó ń tu lámìnà sàkiri tó tún máa rò pé a ah, nígbà tó jẹ́ pé wọ́n sàkiri ni nígbà tí ṣe kí ni nígbà tó jẹ́ pé ìjẹ́ wa máa ti ń ṣe nígbà tí mo wà láyé ni. àwọn tẹ̀kọ́ làwọn àna máa hà dáa ni eríṣiríṣi ni ó máa wí ìtẹ̀ ní máa tí ó wí máa ga. ìyá máa sọ pé làwọn àna máa hà dáa ni ẹ̀ ah, tó bá sọ ah, ọlọ́run ẹ̀kọ́ lọ́ba lè fi mí mànà làkún tún mi náà lùsẹ̀ kiri mí náà bá wà náà tó páyọ̀ ọlọ́run lónìí ọlọ́run wàá fi ọ̀nà nani ọ̀nà aljanna rè ó sì ní ẹ̀mọ́ rìn ẹ́ iná hadaynahu sabila imma shakiran wa imma kafura ó sì lànà kalẹ̀ ó sì mọ́lá káyì tó fi tọ́ tó ọ̀ wá tọ̀ tó wá di jọ́ àlìkè àmà àgbà sẹ́yìn bá ti bọ́ lára tán tó mọ̀ wá sọ pé ó mà ṣe o tọ́lọ̀ bá kò mọ̀nà ni wọ́n bá sì wà náà tó payọ̀ lọ́wọ́ aw takula hina hina tara al-azab ọlọ́ọ̀bà àlìkè àbíkú tó máa sọ pé nígbà tó bá ti rí law anna li karra á wà ẹ̀kú bá ṣe ṣe kí n padà kí n lọ tún ṣe báyìí ẹ tí n bá ní kí ni tí n bá lè rìpíìtì ni tí n bá lè rìpíìtì ayé kí n tún padà lọ sáyé kí n tún lè ṣe fàákùn mílẹ̀ lọ́mọ sí ni ìbá wà nínú àwọn tó ṣe dáadáa pàtó ti lónìí ló sánú ló mọ̀ wá wọ pé a kóun ṣe padà sáyé kóun lọ tún ṣe òun lọ́wọ́ máa kírun mọ́sáàsì ní òun tiẹ̀ ní kó mọ́sáàsì jọ kan gbogbo oríṣiríṣi lọ́kàn mọ́ aró a gbogbo tó ń fi kalẹ̀ láyé tó ń ṣe tẹ́ bá lè fún un ní second chance òun ó sì fi ni òun wà nínú àwọn èèyàn rí tó bá dáyé bàlá kọjá àtìkà àyà àti ọlọ́wọ́ bá lè kẹ́ lọ́ni ọ̀rọ̀ orí kò ṣe ń sọ irọ́ ló pa kọjá àyà àti ìgbà tó wà láyé báwọn àyà wa àwọn àmì ọlọ́wọ́ bá lè kọ́lá ó wá bá ọ èyí tó jù sẹ́ mú àyà tó kàwé níyà àwọn àyà tó kí wọn náà gbogbo ara rẹ rí òun rí àmì ọlọ́run bá àríkọ́lá orí títóbi ẹ̀ látàrí ẹ̀dá tó dá àti àyàtú ṣàríyà àtàwọn àyà táwọn òjíṣẹ́ ọlọ́run bá àríkọ́lá mú wá ní tíra àti Al-Qur'an tọ́lọ́run bá àríkọ́lá sọ̀kalẹ̀ ọlọ́run bá àríkọ́lá ní gbogbo ẹ̀ka pátápátá òun náà lórí ha òsì pé ń rọ wàkàtàbùtà ha onírọ́ ní gbogbo ẹ̀ واستكبرت وسكبر ماري وسكتمتو وسكبرك وكنت من الكافرين وانا واو انا وسكتري فاي الله بارك ولا الله بارك ولا ويوم القيامة ويوم القيامة تنصي ترى الذين كذبوا كذبوا على الله أي يا وتفاروا ملهم بارك ولا àwọn tó parọ́ mọ́lọ́ ọ̀nà wọn nígbà parọ́ mọ́lọ́ nítorí ọba àlejò ọlá fún wa wọ́n gbé ìtì nǹkan mi náà wá mú wá tó ń sọ pé ẹ̀sìn ọlọ́run náà àwọn parọ́ mọ́ lọ́run ìtọ́lọ́ wọn pa wọn náà ló fún wọn ṣe òun náà ni wọ́n ṣe ọlọ́run bá àlejò láti wá ìjọ gbé dàrú kìámà ẹ rí àwọn wọ̀nyí ojú òun mọ̀ tó àjà ojú wọn dúdú ni ojú wọn sunkún mọ̀ kò sì ní sí malẹ̀ bẹ́ẹ̀ alẹ́ ìtàfi jẹ́ àdúgbò tó wà lẹ́nu kàkàbẹ̀rẹ̀ ọlọ́run bá àlejò láti fún òsín ọlọ́wọ́n bá àlìkẹ́lá ọlọ́wọ́n bá àlìkẹ́lá ní jẹ́ àná ló jẹ ilé wọn ó ní wàyínájì láhùn ìlẹ́lẹ́ iná sáfọ́ bí wọn bá dábìyẹn láyà mọ́tòrò sún wọlé àwọn ìyàtọ̀nù ọlọ́wọ́n bá àlìkẹ́lá ní àwọn tó wá jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́n bá àlìkẹ́lá ọlọ́wọ́n bá àlìkẹ́lá ló kó àwọn ìrọ́jọ́ ọ̀sẹ̀ tuntun bá ní ọrùn wa a lè túbá kò níbi ẹ̀ṣẹ̀ káyọ̀ tó máa gbáyé a lè túbá kò níbi ẹ̀ṣẹ̀ káyọ̀ tó máa tẹ̀mí a lè túbá kò níbi ẹ̀ṣẹ̀ káyọ̀ tó wà lálàáfíà tó eléyìí ìdẹ̀kùn ọlọ́run bá lè fẹ́ láti fún wa tí ò sí fáwọn ìjọ mi ló ti kọjá lọ. anabi sallallahu alayhi wa sallam anabi sọnu hadith ẹ̀ kan anabi ni alisilamu yajubu ma qablahu anabi ni isilamu tẹ́ẹ̀rí wọn a máa ṣe kíni a máa bu gbogbo tó bá ti ṣe ẹni tó jẹ́ kèfèrí jẹlẹ bọ gbogbo aburú òdìrẹ ṣe ẹkùtẹ aburú òdìrẹ fẹ bọ ẹyìn gbogbo aburú tó yẹ máa tún ṣe lẹ́yìn ẹbọ kékèké tó lè lẹ́gbẹ̀ẹ́ bọ ojú wa ta bú eríkì yìí sí ó ṣe bọ ó pààyàn ó mutí ó jalè ó ṣe zìnà ó sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ó ṣe eríkì sí tó wá ronú tó wà látọ gba islam wá gba islam tó islam tó gbà wọn sí ó ṣe kíni ó ti kọ́ba gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ọlọ́ọ̀ba lè kọ́ ló bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ tó ìwé eléyìí ní sí opportunity ńlá ló jẹ fún wa tọ́nà ọba àlejò ẹlọ́wọ̀n ní kékeré tí yóò kárí ẹ̀sẹ̀ lọ́dún Islam ó wà kárí ẹ̀sẹ̀ òun lọ ó wà mùsùlùmí àmọ́ lọ́dún tó bá díẹ̀ díẹ̀ rárá ọlọ́wọ̀n ọba àlejò ẹlọ́wọ̀n akáǹtì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni dáadáa tó bá ti ṣe tó bá gbogbo wà ní kékeré wọn ọlọ́wọ̀n ọba àlejò ẹlọ́wọ̀n nípa rẹ̀ yóò sì bá kó dáadáa wọn lọ́dún Islam so eléyìí inú àánú tọ́nà ọba àlejò ẹlọ́wọ̀n fún wa lè máa nẹ́bí so káwá ẹ eh, ọlọ́run bá dikọ́ láti àdámọ́ tó dá wa ní àbàwọn tó sọ́kù bẹ́ẹ̀ àwọn anábì ọlọ́run ètò burú jáì ó náà ní kí ẹ máa wá sẹ lọ́wọ́n kó sì máa tẹ̀kẹ́ ní kó máa kọ̀ntínú lọ ètò burú jáì ó náà ní kí ẹ máa sẹ lọ́wọ́n kó sì máa ronú fún oṣù bá ètò burú jáì ó náà ní kí ẹ sọ ẹsẹ̀ kí ẹ wá sọ ọ́dẹ̀ tọ́ yóò kí ló wà mí lé kí ló wà mí kọ́ dáǹtì tó eléyìí ó náà ní máa fi ọlọ́wọ́n bá àdìgbò lánà àti tí wọ́n ti tó aláwọ̀ kọ́nà bá tọ́lá kí ó yá kó wá bẹ́ẹ̀ kó má jẹ́ kí ajẹ́ ojú tọ́ ọmọ tó a ti kó tó mú o tọ́ àgbẹ̀lọ́wọ̀ bá tọ́lá kí ẹ̀jẹ̀ wá lórí ojú ọ̀nà tó tọ́ ọ̀tọ̀ àlọ́ ìlànà nàbí sọ̀rọ̀ àwọn àti sọ́lá náà wọlé ìgbà ìlànà ọ̀kadà àlẹ́ صلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عليه wọ́n ní ẹni díẹ̀ kírun sẹ́yìn bá pè kó máa kọ́ka lọ kírun yóò lòun lọ kò ní kírun títí lè má sí máa kó máa yàn lè yàn nítorí nítorí bá a má sọ̀rọ̀ sí ma tó á tó ń kírun èèyàn kí ni èèyàn yà pẹ̀lú nítorí òyìn alóbi gbèrè sọlọ ẹni kò jẹ olówó ẹni kò tọrọ nǹkan lọ́wọ́ rẹ kò fún ọ èmi nǹkan pa yín pọ ẹni tó kò kí wọn. ìbéèrè rẹ ti yọ ayé pé bí ẹni báwọn bá kú ta lè kírun la ẹni ló kírun sí la o ẹni tí èké wọn tó bá fi kú ìgbọ̀dọ̀ kírun sí la wọ́n dà àwọn fámìlì rẹ̀ wọ́n ó rojọ́ wájú ọlọ́wọ́ bá àdìgbò láti mọ̀ bá má pé kéèkìrun tí wọ́n sọ fáwọn afáà pé kéèkìrun wọ́n ó rojọ́ wájú ọlọ́wọ́ ẹni tó mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀ sọmọsọmọ kéèké ó wá kú tó bá ti kú táwọn afọ àbájá wá ti ní já ẹ̀yà kéèké o ẹ̀sìn wa ẹnu màtá bẹ́ẹ̀ kàn sí ni pé wọ́n kàrà gbé lọ bí kan jìnnà jìnnà ó ti ọ̀lẹ́ gbẹ́lẹ̀ ó ti bò má bẹ́ẹ̀ wọn ò ní kí wọn sí la wọn ò sì ní sàdúrà wọn èyí kí wọn sí wọn la wọn ò ní sàdúrà wọn ẹ̀ sì ní wẹ̀ ẹ̀ kàrà lọ sí kíni ẹ̀ lọ lè bò má lẹ̀ kí wọn mú kó wọn máa dá máa wọn ẹ̀ ó burú jáì ẹgbẹ́ ìbá fi kí ọ̀hún kìí ṣe mùsùlùmí ìta wà bá ká aṣọ ní nǹkan tẹ̀gbẹ́ ẹlòmíì ìjọ jimá jimá kọ́lá àwọn tó ń kí ìjọ jimá náà kìí ṣe mùsùlùmí ìjọ jimá nìkan ni màá kí ẹlòmíì ń bẹ àlásà ìmábí àṣùbá nìkan ni màá kí wọ ẹni bá máa ń gbẹ ọ̀kan tó wà á ní kí òyòkù wọ ẹni bá wọn ṣe mùsùlùmí anabi ni tó wà láàrin wa àtàwọn kékeré ẹ tó jẹ máa kéèké wa òun náà ní fi nìyẹn òyìn náà ní ẹsẹ bá ń sè anabi rẹ tó bá ti sè wọn lẹ́yìn tí o bá ti ó ti di kékeré abẹ́lẹ́bọ ó ti kàngbé oníṣẹ́ ẹni ìwé tó tó dáa ẹ ìdọ̀kálá ìwé ìdarí sí so yẹn òye ẹ lápò ẹja fún ní pàtàkì sáré kò sọlá ẹtọ́kùn náà kalẹ̀ tí o kì í kékeré ní o ẹsẹ bá ń sè ẹ má máa sára ẹni ẹ ẹnìkan sọ fún mi jò ní wọn sọ̀rọ̀ ẹ̀ kì í kírun àfáàfin alátẹ̀lẹ́jẹ̀ kan wà lọ́lẹ́ tí wàá sí ilé wọn wọn padà kí àfáàfin pé ètò àwọn akéwì wọn ní tọ́ àwọn sọ fúnni kan ẹ̀ kọ́dà lágbájá ìkan ó sì ní kì í kírun ọlọ́run ní wọlá dáadáa rẹ̀ fún ṣe ó sì kó sànù rẹ̀ ipe kó máa kírun níbi àìkírun rẹ̀ lórí pé àyìn tí èké wọn wá ní ẹ àyìn tí èké wọn náà ẹ gàdó kó máa kírun ní kòtò ẹ máa bá gbọ́ kó máa kírun tí ó kà máa wò ló gbà pé pé ó ká àbílí tó ń kò ní máa bú tó wà bẹ́ẹ̀ ẹ bí àgbà ẹnìkan tó ní wọ́n béèrè lọ́dọ̀ àwọn onímọ̀ méjì kan ẹ̀sìn báwọn nìkan wọ́n ní wọ́n béèrè ìdájọ́ ẹ̀ sínú àgbórúkọ rẹ̀ sáré kò sọ̀lá ẹni tí èké lọ́dọ̀ àwọn onímọ̀ méjì kan oníkan ni wá sọ pé kèfèrí ni èkejì wa sọ pé ẹmu lọ ẹmu lọ mọ́sálásí ni tọ ẹni wa ni a ah, ìbéèrè tí tó ń fara tó ń fara mọ́jú ó náà ní ẹtọ́ lẹ́mu lọ mọ́sálásí ni tẹ̀lé bá àìmọ̀kánì àìmọ̀kánì nítorí pé ìbéèrè tí yẹn béèrè náà ni pé ọkùnrin sáré ti kọ̀la ìdájọ́ ẹni tí òkè òun lábẹ́ ìlọ́wọ́ rẹ̀ fún òun béèrè pé kíláàsì bẹ́ẹ̀ tí òkè òun kó láti ti pẹ̀lú ẹ̀ ìdájọ́ ọ̀pọ̀ kẹ̀tún wa àmọ́ ọgbọ́n máa sá fún láti ṣe kíni láti sọ ìdájọ́ ẹ̀sìn òun náà ní kí ẹ máa sọ pé sáré sọlá ọmọdé ọmọ sáájú àìníkà ìyẹn ń tàyàn ẹ̀sìn bá mi so eléyìí òun náà ní ìdájọ́ rẹ̀ ẹni tí ì bá kí wọn ó mú un lọ́kùnrin náà ẹni tí bá ń kí náà ó sì máa kí lásìkò ó sì máa tó bó ṣe kó kì ẹ̀yìn kí ẹ máa kí ọmọ kọ́kọ́ máa fi rí kalẹ̀ pé wọ́n ní kí ọmọ kí ọ ìrún tó nǹkan tí yóò ṣe kíni tí yóò farabalẹ̀ máa kọ́ ẹ̀ máa kọ́ gbogbo gbà kí ni yóò wí báyìí kí ni yóò báyìí ìdí àmì ń dàmú ara ẹ̀ títí ẹ̀ wá káyé irun ó ti bàtà púpọ̀ anábì ní àwọn ọmọ yòóhá sáwọ́ bíi abdi ọmọ kìyà mọ̀tì asọ́lá anábì ní àkọ́kọ́ ńtọ́lọ́ ọba àlẹ́ tí ọlọ́kọ́ tó ti rẹ̀ fẹ́ẹ́ lọ́wọ́ jẹ́ òkúta kìyà mọ̀ náà nìyẹn tí irun bá ti da ìṣòro fi ẹ tí o ti kírun bẹ́ẹ̀ yẹn dáná tó bá jẹ́ òkúta kìyà mọ̀ so tó jẹ́ mùsùlùmí ẹ kò ní ìdíkà máa wá ìdíkà àti ẹni tó wá wà ní ọmọ bẹ́ẹ̀ àti àbí ó lọ́kọ̀ títí láwọn yẹn ẹ̀sìn bá wọn sùn so kìí ṣe fún wọn ní ká máa wá ìdí lọ́wọ́ yẹn pé ní kí àbí ìkírun ẹ̀sìn bá wọn sùn pẹ̀lú tó bá ti jẹ́ ọkùnrin túláàsì agbọ́dọ̀ máa wo agbọ́dọ̀ máa pé sáà ní mọ́tíláṣí ẹ̀sìn bá wọn sùn sáà ní mọ́tíláṣí lọ́dẹ̀ kí wọn ní mọ́tíláṣí ẹ̀sìn bá wọn sáà bá ti rí náà sùn á lọ́dẹ̀ ẹ̀hẹ́ àwa jẹ́ kárẹ̀ pé kúnlẹ̀ kó rí so àlọ́ ní pé àtìlá àlọ́ sàlàyé fún un máa kírun ẹ̀bí wa mi àmọ̀ sí wa sùn máa kírun ẹ̀ ọ máa kí ilé lóun máa jáde wá sí iná lásìkò ẹ̀lú jama àmọ̀ tó gbogbo àwọn eléyìí fún ẹ̀bí wa tó bá wà pọ̀ jálẹ̀ náà kò fi wá kú bẹ́ẹ̀ oníṣẹ́ wa kan ṣe yóò ṣe fún láì fi kíni àní kírun sí la yóò máa jẹ́ ẹ̀kọ́ fún ta ni wọn àwọn tó gbé àwọn ilé kírun bíi tiẹ̀ náà ẹ̀bí wa mi so o ṣe rí nìyẹn àmọ́ tó wáyé kó bẹ́ẹ̀ ẹ wá ní ẹ̀mọ́ bẹ́ẹ̀ máa ń kírun àbí kì í kírun rárá o obìnrin náà wọn ni máa kírun tatẹ́lẹ̀ náà irun tó lọ́lá ju ní wọ irun obìnrin òun náà ní kíni òun náà ní irun tó bá kírun kọ̀rọ̀ yàrá rẹ̀ so ọlọ́run bá dìgbà lọ́dún máa ti ń ṣe ní kọ̀rọ̀ yàrá rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ àwọn náà máa ń ti ń ṣe Allahu ta'ala a'lam wa alaykum salaam wa rahmatulah. Thank you pẹ̀lú bẹ́ẹ̀ ní ọdún láti yìí kí ni ìdájọ́ ẹlẹ́dẹ́gbẹ́rún ọkùnrin yẹn kò ní jáde wá kó ní jáde wá kó lájọ́ àjọ àjọ òbí ó ń yà wọ́n ní ní wọ́n ti kò ní jáde wá kó. ìbéèrè ẹni wọ́n ní ẹnìkan sọ pé wo táà kí n rẹ ọkùnrin ọlọ́wọ́ gbà ìsọkúsọ kọlákọlá gbà mí ètò ìbára mi torí pé anabi sallallahu alaihi wasallam anabi tó mú fún wa fún wa so anabi sọ ládàá tó ń bẹ níbi ìrún ẹ̀sìn bá wọn ìrún wákàtí máa ń tà ní kiri ìjà níbi ládà ẹ̀ sínú púpọ̀ ìlú wa bẹ́ẹ̀ ẹ̀ àádọ́ta tí wọ́n sá kọ́kọ́ gbé wá fún àwọn sá kọ́kọ́ gbé wá nàbí sọ̀rọ̀ àwọn ìṣòro sá nàbí abẹ́rẹ́ tó fi di wákàtí márùn àmọ́ ládà rẹ̀ sì wà bẹ́ẹ̀ náà yóò gba ládà rẹ̀ anábì sọ láti bẹ́ẹ̀ kí o kí ìrún jàmá kí o kí o nípa abalẹ̀ gbogbo anábì sọ fún wa nígbà náà lọ́wọ́ gbà so àìní ọ̀kan náà lọ́wọ́ gbà ẹ̀sìn bá yóò àkókò máa wá tágẹ́tì ẹyọ kan tó kò sì ní ká fún pé kí làwọn dàgbà ara wa ṣe ọ̀kan náà lọ́wọ́ gbà ẹ̀sìn bá yóò padà bí òfin kílé yóò padà kíni tó kúrò àwọn kan bá àwọn kan tí ò da ni ẹlòmíì sì lè rò pé nítorí pé òun fi ń sàwọn ẹ̀rọ ìdíkò kúrò kábàá máa kíhun déédéé náà ni ẹyọ kan náà lọ́wọ́ gbà òun mọ̀ kí ó gbà òyà máa tó gbogbo gbà tó èyí parọ́ mẹ́sìn láti ṣe kíni láti ṣe àwọn ẹ̀rọ ìdíkò kúrò tọ́lọ́mùbá wí òun náà ní kí n yóò sọ fún wa tí wọ́n á ní ẹni tí ì jáde kó lọ lè kí òun jẹ máa ilé yìí ò da ìtàkùn tètè bá wọn kọ́lá ẹ̀dí ìbá kí wọn jàmá inú tí wọn ẹ́ ọkùnrin tí ìjáde lọ lè kí wọn mọ́tíláṣí yóò máa kí wọn nínú ilé láì sóbìnrin kan tó burú jáì ànábì sallallahu alaihi wasallam tó lágbára dé ànábì ní ṣe bíbà tó jẹ́ pé kóun ó pè wọn kóun ní kẹ́nìkan ó pè wọn gbogbo ẹni tí wàá pé wá kóun wá padà lọ kóun wá lọ àwọn tó bá wà nínú ilé tí jáde wá kí kóun ní ká dálé sun wọn ká dáná sun náà má lè ètò lágbára dé so irun jàmá ọkùnrin máa lọ lè kí irun jàmá nínú mọ́tíláṣí ni ìdíkó wa ti kó irun tó ní kó máa kílé òun náà ní kíni òun náà ní náfìlà irun náfìlà ẹ inú rírú ti dá kéèyàn máa kí ọkì náfìlà síwájú kó tó ṣe kíni kó tó wá kí máa ṣùgbà bàbá tẹ́yìn ìfàjì nígbà tó bá tún kí irun ọba ọba rẹ kí irun àyílà kí náfìlà nulẹ̀ rẹ tó bá tún kí àyílà kan ó lè lọlé kó lọ kí náfìlà kí ẹ má fi lé lẹ̀ ní kíni ní gbùdúgbù bẹ́ẹ̀ ní sàárè tó ìyẹn máa kí irun lé bọ̀t ti bá mi sìn ó ti wá sí ó ti bá wá pọ̀ ó ti bá mi kì í ṣe pé wẹ́n bá wọn kì í ṣe pé bóyá kò ní wọn ó ti bá wọn sìn àmọ́ nǹkan tí ń sìn yẹn nǹkan tó burú jáì nínú ẹ̀sìn torí pé bí ìgbà tí yẹn pa ilé ọlọ́wọ́ bá àlejò láti jẹ́ ìyẹn lórí ẹ̀sìn bá wọn torí eléyìí náà ti sìn inú nǹkan tí wọ́n lè ti ti ṣáájú fún un nígbà tó bá kú gan wọ́n lè ti bẹ́ẹ̀ fún kí máa mú nípa ẹ̀ máa lọ kírun sí la àìlè wá mọ́sáàsì fún yín àwọn kan ẹ̀sìn bá wọn sọ pé ìmáàmù tó máa kú ni máa ń kírun sáwọn yẹn la ẹ̀yin kọ́ wá ní tọ̀ ẹ̀ẹ́ àbájáde máa làdáni ẹ̀ máa lè kí òun sí la ìwà mọ́sáájú so àwọn tó bá wà bẹ́ẹ̀ méjì tó bá ní àkílẹ̀ tí òun rí máa mú ní à ìwà mọ́sáájú ni so yín wo segin ni yóò jẹ zájúrò yóò jẹ yanni kíná korúkọ yìí yóò jẹ ìjẹrùbà fún àwọn tí àwọn náà bá máa ṣe irú kaba wallahu ta'ala a'lam náà bá fẹ́ tó bá tí lọ́sí bá lára tàbí nípa tí ó lámù lẹ́nu tí bẹ́ẹ̀ pa tó fẹ́ ẹgbẹ́ wọn lámù ní ìṣòro bẹ́ẹ̀ lè lè pé ẹni wá jẹ́ ẹgbẹ́ tí o ní ìpò náà ń bá a ṣe tí o ní ẹ̀kọ́ yọ ní kí ní ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ̀ ìlú ìgbòho ìgbọ̀ ó máa ń jẹ́ tó máa ń lọ fún akó àtúbẹ̀ yìí ẹni tí ó bá kó sí nǹkan tó yọ̀ jáde fún ẹ̀sìn lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí ọwọ́ ayé láti fi tó ń ṣe ìtòrè rẹ̀ tó ní ẹ̀sìn níbo ni ó ti ṣe tó yóò tún bá náà ní kò ní padà sí nǹkan yẹn má àwọn mọ̀jẹ̀bùtà sọ yẹn náà ni yóò tẹ̀lé ti bá ọ̀pọ̀ nídìí pé kọ́sẹ̀ sọ pé òun tẹ̀ fẹ́ ẹ̀ẹ́dẹ̀sán fi kálímà lé lẹ́nu kálímà ti tẹ̀ lẹ́nu ẹ̀tẹ́rẹ̀ náà ó kàn ṣe àtìmáṣe ni tó yóò kàn sí kí ni yóò tún bá kó bẹ́ẹ̀ yóò tún bá kábàámà yóò sì lọ́kàn pé òun tún padà síbẹ̀ mà nínú nǹkan tó ń ṣe yẹn tó ẹ̀ẹ́dẹ̀sán ẹtí bá kéde yìí ṣe ẹ ìgbà kéde yìí ṣe ọdún tọ́lọ̀ ọba nse, ti ká má ba wọn ṣe òun náà ẹ̀sìn wọn ká má fẹ́ràn ẹ̀sìn wọn ká má jọba wọn ṣe ẹ̀sìn wọn àwọn tó wá ṣe pé nǹkan ayé ni ó ti bá wọn ṣe so èèyàn lè bá ṣe kí ni èèyàn lè bá wọn ṣe níbi nǹkan ayé rájà ta so ẹlẹ́jọ́ sọ̀rọ̀ sọ ó lè ní ìdìnnà lè ní kò gbọdọ̀ sí kíni kò gbọdọ̀ fẹ́ràn rẹ̀ wọ́n lọ ni fẹ́ràn ẹ̀sìn wọn kò gbọdọ̀ kò wọn sìn wọn pé ń pa ni so àmọ́ tó bá ní ṣe pẹ̀lú nǹkan ayé tó bá pa yín pọ̀ bóyá bí òwò ní lápẹ́júwe bóyá bísíǹsì dá yín pọ̀ bóyá ọlọ́rajà lọ́dọ̀ rẹ̀ bóyá dókítọ̀ ní olóńgbà yóò túmọ̀ pé èèyàn fẹ́ràn ẹ̀sìn rẹ̀ ìtọ́lọ́ ọba àlejò aláǹsọ ni pé kí èèyàn máa ṣe kí ni kí èèyàn máa fẹ́ràn àwọn torí ẹ̀sìn wọn àbí kó sì máa ràn wọ́n lọ́wọ́ kó máa ràn wọ́n lọ́wọ́ lórí mùsùlùmí kó máa ràn wọ́n lórí mùsùlùmí àbí kó máa ràn wọ́n lọ́wọ́ láti gbé ẹ̀sìn wọn ga láti fọba gẹ́jẹ̀ sí wọn eléyìí ló burú jáì tètè bá mi dé pé mùsùlùmí ò lè gbọdọ̀ sí àmọ́ nǹkan ayé kà ń rara lọ́wọ́ bá ti wà láwùjọ kò sí nǹkan tó burú mi eléyìí nípa anabi sallallahu alayhi wa sallam náà anabi náà sáà so síbẹ̀síbẹ̀ anabi ò sì compromise ó wá fi nǹkan ẹ̀sìn tiẹ̀ lẹ̀ anabi ò sì jọ máa jọ máa ṣí àrẹ̀ fún ọjọ́ ṣí àfọ́yín pẹ̀lú anabi ẹ̀ kánabi wa ní tọ̀ nígbà tí a bá ti fi kí ẹ̀ tó bá ti fi jọ ọdún yín ẹ̀ kò sí problem àánú jẹ́ kíni ayọ̀ ọkọ̀ ọkọ̀ sí náà ni tó bá dọ̀dún tiwa náà rárá o wọn kálukú dúró láyé rẹ̀ ni so àkóso káwọn náà máa lò láwùjọ wa ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lálẹ́ nítorí pé wọn lágbóyè sí dáadáa wọn rò pé nígbà tó bá sọ fún kristian pé happy new year tó bá sọ fún pé happy christmas ìwà tó jẹ́ pé èèyàn ṣe kí náà mú kọ́ rẹ̀ wọ́n ní wọ́n ní paratic lè àbí àbí estimate estimate nígbà tó kì í kó happy new year bọ́lá ṣe á jẹ́ estimate ìwà ṣe bí ẹ̀sìn rẹ̀ ní ṣe ẹ̀sìn ẹ̀ lọ́dún rẹ̀ ẹ̀sìn ẹ̀ ní Christmas ẹ̀sìn ẹ̀ gbọ̀ngàn ní ṣe bọ́lá ṣe á máa kí kó ẹ̀sìn ẹ̀ tó yàn pé ẹ̀sìn tọ́lọ̀ nígbà rẹ̀ bọ́lá ṣe á máa kí bọ́lá ṣe á máa kí tọ́lọ̀ bàlẹ̀ ṣe ọ̀rọ̀ pé nàìjíríà ìdàlá ìsìlámù ẹ̀sìn bá tó bá wọn náà bá ń tètè mí náà kó náà má kí mi bí ẹ̀sìn tó kò ṣe dúláṣì ẹ̀sìn bá wọn níṣì tó yẹ gbọdọ̀ má torí eléyìí àmọ́ tó bá ti ní ṣe pẹ̀lú nǹkan mi bá nǹkan ayé àbí nǹkan mi lẹ́yìn níbi ìrànlọ́wọ́ ni kò sí wọn tó burú bí eléyìí ìyẹn gbọdọ̀ máa ń ṣe kẹ́yẹ́kẹ́yẹ́ máa fà láṣì kéyìí jẹ́ tàwa bàbá tọ́ ma kó má làálà tó ẹ̀sìn ọlọ́wọ́ bá lè kẹ́ra eléyìí gbọ́dọ̀ mi ṣe wí ni bá náà mi ṣe gbé wá fún wa nù